الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ni fún ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala kọlọ́ọ̀ba kó gba sọ́láàtì wa ọlọ́ọ̀ba àlékè ọlá sọ fún wa inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim dájúdájú ọlọ́ọ̀ba ò ní yí padà ipò tí àwọn ènìyàn wà ìṣesí tí àwọn ènìyàn wà ìgbésí ayé tí àwọn èèyàn wà ọlọ́ọ̀bù ò ní yí padà títí tí àwọn èèyàn á fi yí padà ohun tó wà nínú ẹ̀mí wọn tí èèyàn bá wà nínú ipò ìnira ọlọ́wọ́n ọba lọ́ba tó ní kápá láti sọ ìnira di ìdẹ̀kùn ṣùgbọ́n ìnira ká wà nú ẹ̀ yìí ọlọ́wọ́n ò ní yí padà sí ìdẹ̀kùn títí táwa náà fi chéǹjì ìṣesí wa tá a fi yí ìṣesí wa padà ní ọ̀dọ̀ àwọn tó jẹ́ olóyìnbó wọ́n á ní ò lè you cannot continue what you are doing the way you are doing it and expect different results ohun tó ń ṣe ò lè máa ṣe lójú ọ̀nà tó ń gbà ṣe lójoojúmọ́ kó wá máa retí èsì tó yàtọ̀ sí èsì tó ti máa ń rí tẹ́lẹ̀ béèyàn bá wà nínú ipò nira tó bá fẹ́ kí ìnira ó yí padà sí ìdẹ̀kùn ó gbọ́dọ̀ wòye pé kí lòun ń ṣe ní àsìkò tí ìnira bá òun yìí ó gbọ́dọ̀ yí ìṣesí padà ó lè sábàbí ìnira lè ọba ìfọ́núfọ́ra àṣìṣe àti ìnira ó lè bá ẹ̀dá látara ìmójútó òfin ọlọ́run ọba so gbogbo ìgbà tí ọba ti wá ń fẹ́ ìdẹ̀kùn à bẹ̀rẹ̀ sí rántí ọlọ́run à sì bẹ̀rẹ̀ sí mójútó òfin ọlọ́run tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ yubadilu Allahu sayyi'atihim hasanat ìnira ilé kókó eléyìí tó bá wà yìí ọlọ́run bá máa sọ di ìdẹ̀kùn á sọ di ìdẹ̀ra á sọ di dáadáa mọ́ wa lọ́wọ́ bébí bá ń pààyàn ebi á láti máa pààyàn ni títí téèyàn á fi yí ṣe sí èèyàn padà ẹni tí ò jẹun ebi ò ní yé pa títí dìgbà tí irú ẹni báyìí máa fi nǹkan sínú tí a bá bára wa ní ipò kan nílé ayé tí a nífẹ̀ẹ́ sí a ní láti wo ń tà ń ṣe tí àwọn èèyàn bá wà nínú ipò tí ó dẹ wọn lọ́rùn ipò tí wọ́n nífẹ̀ẹ́ sí inú ipò gbádùn ọlọ́run wa ní sọ ìgbádùn wọn di yà ìdẹ̀ra tó ti bá wọn lọ́wọ́ ní sọ́ọ̀dì ìnira hatta yughayyiru ma bíi anfusihim títí tí wọ́n á fi yí padà a rí i pé àwọn ìlú kan lẹ́nu ọlọ́run bá gbà wọ́n láàyè ọlọ́run fún wọn ní àrísìkì tó pọ̀ ọlọ́run ní ọlọ́run bá fi àpèjúwe ìlú kan kò sí ìfòyà ń bẹ rárá mọtúmọ ìnàkàlẹ ọkàn àwọn aráàlú ìbalẹ̀ ẹ̀rí ọlọ́ọ̀bá àlékè ọlá ń sọ̀rọ̀ nípa nǹkan méjì ó ní kánà àmínàkàlẹ ó ní wọ́n ní àlàámúlù ìyẹn ní state of security ni àwọn aráàlú ìwà ń bẹ mọtúmọ ìnàkà ìtùmínàn ìfàyàbalẹ̀ fakafarat bi an'umillah ipò tí àwọn aráàlú yìí wà tẹ́lẹ̀ nìyẹn ọkàn wọn balẹ̀ látara wípé kò sí ìfòyà lóòlù kò sí ajínigbé lóòlù kò sí adigunjalè lóòlù kò sí ajínipa lóòlù kò sí olùdẹrù olùdẹrù bani nílòòlù bọ́n ṣe ń gbé nìyẹn mùtùmá ìnàjàn ọkàn wọn balẹ̀ kò sí ní tó ń débi kò sí ìyà ọlọ́wọ́ bá ní ipò tí wọ́n wà ní o torí pé wọ́n gbọ́ náà bá gbọ́ ṣùgbọ́n gbà tó yá fàkàfàrọ́t wọ́n bá ṣe àìmoore sọ́nà wọ́n ṣe àìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba bí anamila gbogbo oore tí ọlọ́wọ́n ọba ṣe fún wọn nǹkan tó yàtọ̀ sọ́nà ọba ni wọ́n ń dúpẹ́ fún gbogbo tí ọlọ́wọ́n ọba ṣe fún wọn wọ́n dojú ẹ̀ bolẹ̀ wọn ò sin lọ́wọ́ ọba mọ́ ọlọ́run ní fa àdákọ́hà lọ́hùn libasa lùjúwẹ̀ẹ́ wàlàkọ́ọ̀fì bímọ káànù yasùnà òun látara ìṣesí tí wọ́n ń ṣe yìí pé wọ́n wọ́n ṣe ọlọ́run wọn fa àdákọ́hà lọ́hùn libasa lùjúwẹ̀ẹ́ wàlàkọ́ọ̀fì nǹkan méjì tó ń bẹ láàrin wọn yẹn ọlọ́run bá mú kúrò àkọ́kọ́ ọlọ́run bá ní kí ìbẹ̀rù kó máa bẹ nínú ìlú wọn wọn ò lè dárìn wọn ò lè rìn lóru kódà wọn ò tún lè rìn lọ́sàn-án ọlọ́run ní wàlíjú ọ̀rà ìlú tí wọ́n ti ní tí wọ́n jẹ tí wọ́n mu tẹ́lẹ̀ tí ó jẹ́ pé tí wọ́n bá gbé nǹkan sí orí àpáta nínú àánú ọlọ́run ó ń wù ó wá di pé tí wọ́n bá gbé nǹkan sínú ilẹ̀ ilẹ̀ tó lọ́ràá kò ní wù kankan jáde àwọn omi wọn oúnjẹ tí ẹja ò lè gbénú ẹ̀ mọ́ àwọn ọ̀nà wọn oúnjẹ tí àwọn ẹranko ò lè rìn bẹ̀ mọ́ pẹ̀lú àlàáfíà ebi wa ń pa àwọn aráàlú yìí bí makanu yasnaun ọlọ́run ní látara nǹkan tí wọ́n ṣe níṣẹ́ ni kí ló fà á tí ìyà fi ń jẹ wá ní nàìjíríà lẹ́nu lẹ́yìn ìgbà tí àwọn kan ti gbádùn rí ní nàìjíríà torí pé ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu ẹni tó gbádùn rí nàìjíríà ò fẹ́ pọ̀ ní wa ṣùgbọ́n gbà kan ti wà rí tí a máa gbọ́ pé wọ́n ń ta símẹ́ǹtì ní twenty naira àwa náà báyẹn láyé tí wọ́n ta cement ní twenty naira cement yẹn lọ́wọ́ ń tà ní four thousand two hundred naira báyìí èyí tó tún wá ń tà ní two hundred naira eh, four thousand two hundred naira yìí kò tún wá ní quality tó yìí tí wọ́n ń tà ní twenty naira láyé ìgbà yẹn táyé ìgbà yẹn tí wọ́n ń tà twenty naira tẹ́ ẹ bá fi mọ blọ́ọ̀kù tẹ́ ẹ bá gbé blọ́ọ̀kù sókè báyìí tẹ́ ẹ mọ̀ mọ̀ jù mọ́lẹ̀ tẹ́ fi ń ṣeré blọ́ọ̀kù yóò ní fọ́ọ̀kù ṣùgbọ́n tó ní four thousand two hundred bẹ́ẹ̀ bá fẹ́ gbé láti ibì kan sí ibì kan ẹ máa gbé with care ni bí ìgbà tẹ gbé ẹyin lẹ ṣe máa gbé block tẹ bá wo àwọn roofing sheet àwọn pan èyí tó jẹ́ tó common tá a máa ń lò yẹn nígbà kan rí mo rí roofing sheet kan bí iron yìí ló ṣe thick iron gate wire ó ṣe thick nìyẹn kò sí tó lè ṣe wọ́n wá tu ó di nǹkan ọ̀yàn fi ń kọ́va nǹkan ẹ gbọ́dọ̀ lẹ fẹ́ kọrú ẹ̀ sí orí rúùfù mọ́ ẹ wo quality igi igi ta fi ń kanlé igi táwọn bàbá yẹn fi kanlé láti sẹ́ńtúrì bíi mẹ́ta sẹ́yìn tẹ bá tún sì débẹ̀ rí àwọn igi tó sọ̀gì kalẹ̀ àwọn igi wa tá ń lò lẹ́nu nǹkan torí pé kí ni látara ìṣesí wa kọ̀dínú jẹ́ àtìlẹ́bárọ̀kà. ọlọ́run yọ àlùbáríkà kúrò nínú ìgbésí ayé wa àti gbogbo nta tá ń ṣe ló fi jẹ́ wípé ipò táwa wà lẹ́ni náà tó jẹ́ pò nira yìí ọlọ́run ò ní í dá padà sí ipò dẹkùn hatta nughayyiru ma bi anfusina àyàfi táwa náà bá wa ọlọ́run bá tilẹ̀ dé àwọn bá náà dé tẹ́ bá ṣẹ́rí padà àwa náà ṣẹ́rí padà wá sọ́dọ̀ yìí tẹ́ bá ti ní ẹ̀ṣẹ̀ lẹ́fẹ́ máa dá àwọn náà á gbé ìyà á gbé pàdé yín tẹ bá ti wá sọ pé fẹ́ máa tọrọ àforíjì àwọn náà bá bẹ̀rẹ̀ sí máa kẹ́yìn abẹ náà bá kó má ṣe ẹ̀kẹ́ wa kọ́lọ́ bá wa tún nàìjíríà ṣe kó bá wa tún orílẹ̀-èdè àgbáyé ṣe ìlú mọ́kà àti mọ̀dínà àti gbogbo tí à ń pè ń sá odílé ní kọ́lọ́ bá kó jọ kó bá wa tún ṣe ẹ̀rí pẹ̀lú ìlú gbádùn ni ìlú ìdẹ̀kùn ni ṣùgbọ́n tá a bá wo bí ẹnu ọjọ́ mẹ́ta oríṣiríṣi àdánwò òun ló wọ àyè yìí náà àwọn bíi kọ́sọ́kọ́ ń ṣọdún eégún kọ́sọ́kọ́ ń tí wọ́n pè ní Halloween àwọn ọmọ Saudi náà wá ń celebrate yẹ òǹdí fún ọmọ Saudi inú tí wọ́n náà ń dùn pé wọ́n ń gbé àwọn olórin àwọn ọmọlẹ́yìn èṣù wọ́n kó wọn wá lù wọn pé kán wá kọrin dance concert àbí kí ló ń pè concert oríṣiríṣi bẹ́ẹ̀ nílùú àwọn sọ̀hábà. So kọ́lọ́ba wa tún àwọn ìjọba ṣe ń bẹ̀ kó sì tún aráàlú ṣe ṣẹbẹ̀ pé táráàlú náà bá da fúnra wọn níjọba bá gbé olórin wá tí wọn ò bá rérò tí olórin yóò ní padà máa lọ lú ẹ̀ ní á padà sílùú ẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú gan nǹkan ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn náà òun ló ń jẹ́ sí aburú kó rí àwọn èèyàn tí wọ́n gbà wọlé kọ́lọ́ba wa tún wọn ṣe o àwọn ò mọ iye tó lọ́n ṣe fún wọn ìdẹ̀kùn ìgbádùn yẹn wọn mọ yí ẹ̀ àwa la mọ yí ẹ̀ torí ń pe ààrí ẹni tó lówó nàìjíríà gan ògbádùn ẹ wo apostu sule tó wà ní kaduna ẹ wo iye èèyàn tí wọ́n pa lẹ́yìn ẹ̀ almost seven lọ́jọ́ kan ṣoṣo lọ́jọ́ kan ṣoṣo ṣùgbọ́n torí kó wà ní bulletproof ẹ wo trauma ìbẹ̀rù tí nǹkan yẹn máa gbìn sínú ẹ̀mí títí ẹ̀ náà tí ò lè gbàgbé ẹ̀mọ́ títí láíláí àtàwọn ọmọ àtìyàwó ẹ̀ bọ́ bá gbọ́ tí nǹkan kan bá dún especially àwọn ọmọ ẹ̀rù á ti bà wọ́n torí wọn lè gbàgbé ọrú ọjọ́ yẹn ọjọ́ táwọn èèyàn ní àníyàn pé wọ́n fẹ́ pa wọ́n wọ́n fẹ́ wéèsì wọn wọ́n sì ń pa èèyàn méje lójú wọn báyìí tó sì jẹ́ fọ́n méje yẹn ò ṣẹ̀ àwọn tó ṣẹ̀ gangan ló wà nínú mọ́tò yẹn tó fẹ́ pa ẹ̀wò nǹkan bó lọ́ ti fẹ́ gbàgbé orí tí wọ́n máa yẹn gbèsè ayé wọn so èèyàn lówó lọ́wọ́ kò fún ní garanti nílùú tàwa yìí àwọn olówó wa náà àwọn náà ní láti yí padà àwa mẹ̀kúnnù a ní láti yí padà tá a bá ti yí padà pàṣẹ dáadáa kò sí ìgbà tọ́nà ọba àlekè ọlá ká fi dá ìgbà padà fún wa àbẹ̀ ọlọ́run ọba àlekè ọlá kó má ṣe àṣàánú wa ó yá tẹ̀lé ustaz ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك